kódà tó bá jẹ́ pa bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ ohun tí wọ́n sọ fún wa ní nǹkan tu ni o wàláyì kábà wọn ti kọ́ o tọ́ni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tó máa jẹ́ ahàlùsùnà tó sì jẹ́ mùsùlùmí gidi yóò jẹ́ pààrọ̀ lọ́mọ rẹ̀ fi lọlé kéwú kọ́mọ ọlọ́lẹ́sìn rọ̀lẹ̀ sẹ́gbà bẹ́ẹ̀ ṣe bí mùsíbà lẹ́ríhun sí àbí kéwú òun ò ṣe é gbé sàárọ̀ gbogbo lé kéwú pààrọ̀ lẹ parẹ́ la ilaha illallah tó èdè ilé kí ó táwọn èèyàn tún mọ̀ mọ́ súnà ńlẹ̀ yìí tó pòdúsì àwọn èèyàn ilé kí ó tó pòdúsì rá àwọn àfá àkọ́sìm ó ti di sùkú lónìí wọ́n ti parẹ́ kò sí nǹkan kan ju àìmọ́ fún tírọ ọlọ́run ọba lọ ẹ mọ̀ wá ibi tẹ́kọ̀ọ́ lówó lérí tó bá dibi tayé ṣùgbọ́n tó bá dibi tẹ̀sìn 1000 ti pọ̀ lóṣùn ah wàhálà àfáà ní ti pọ̀ àǹtí mi ẹ̀dákùn ẹ yọmọ àfáàràsákì ń kọmọ lẹ́kùnlé wáyàn ṣerú kéwà àfáàràsákì náà wọ́n ń wí ó sì gbọmọ tí ọ̀kadà ní ń gbé ọmọ lọ aláka àti dínsí àbíwẹ̀lẹ̀ ń kó wọn lọ́sìn lówó gégége ṣùgbọ́n tó bá dórí ọ̀rọ̀ kéwù ẹ̀fọ̀hún sẹ́yìn àyèmọ́ fún tírọ̀ ọlọ́run lélẹ̀ tí ò níyèméjì nù wọ́n ní bákan náà máa ṣe àwọn ìdánwò yẹ́bẹ́yẹ́bẹ́ fún àwọn ọmọ wa yìí èyí tí ó jẹ́ kí wọ́n lákà sí ìfikiní ẹ̀ sọ́kàn gan ìdánwò yẹ́bẹ́yẹ́bẹ́ láàmà ṣe fún wọn aya inú súra olówó fàyídá já àti tọ́ọ̀mà ti kúbọ̀rọ̀ ẹ mọ̀ pọ̀ jọra wọn pẹ̀lú fàyídá já àti sọ́ọ̀hà báwọn lè fẹ̀mí sí pé lẹ́yìn inú súra báyìí lọ́wọ́ aya báyìí ní jẹ́ eléyìí inú súra báyìí lọ́wọ́ aya báyìí ní jẹ́ bẹ́ẹ̀ ń ṣe ń sàlá àgbárò láyé bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bọ́ mọ̀ gbépòrò ọmọ bẹ́ẹ̀ ga kò burú lẹ́yìn tí ẹ̀ bá rí bẹ́yìn ẹ̀tán kọ́sẹ̀ máa dé táyì mọ́rún kan áká Allahu Akbar ah àṣẹ dókítà tún làáfà yẹn ẹ̀hẹ́n lẹ́yìn tí wọ́n mọ̀ láàfà tán wọ́n sì á mọ̀ pé àṣẹ dókítà ní ṣùgbọ́n burú fún mùsùlùmí pé ah àṣẹ mùsùlùmí ní dókítà yẹn omi kan kọ́kọ́ mọ̀ ní dókítà lẹ́yìn lẹ́yìn wọ́n sì á mọ̀ pé àṣẹ mùsùlùmí tiẹ̀ ni àìmọ́ fún tìrọ Ọlọ́run ni wọ́n ní lónìí lákín alwákí aliyom bí kìláfi hádà wọ́n ní lẹ̀ tó nítọ́mọ̀ yìí ayyapa sí ohun tásọ yìí ni ayyapa sí ni nípa kíni nípa falihitimamu lidurusi duniyawiya filmadarisi walbuyut nǹkan ta gbé síwájú òun lẹ̀kọ́ ayé láwọn madrasa kódà àtilé àgbálẹ́sìn teacher wálé fún ọmọ wa ni ọmọ yóò gúdùn bá ọlọ́jì wọ́n dẹ̀ lẹ́gùdẹ́sà mi kọ́ any amount mo fẹ́ ká bá mi take ọmọ mi nlé any amount nípa biology any amount nípa English any amount nípa geography àti gbogbo àwọn sẹ́ta bá rí pọ́mọ wò good ẹni tàbí pó good àfà lọ ọbẹ̀ adẹ̀nà ẹni iyekíye tọ́ra fẹ́ kan àchífù rẹ̀ ọmọ mélòó la mú lọ pé ustaz wọn lẹ mọ́ ń pa ilmul kiraat àwọn ọ̀nà tá a mọ̀ gbà ka Quran tí ó dàrú wọ́n lè mọ̀ ń parẹ̀ ẹni àmọ́ tí mo ṣe tán àti iná wọn fẹ́ kọ́ ọmọ yóò di kọ́rí ta ló ń tọ̀ bọ́wọ́ wọ ni kéwú ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ayé la máa ń tán sí ṣùgbọ́n ẹ̀kọ́ títí áhírà tó bá tẹ̀rọ ọlọ́run tán bọ́wọ́ wọ ni bọ́wọ́ wọ ni a mọ̀ ni ọmọ yẹn ti wọ seventeen years mo fẹ́ kó ṣe wáìkì lọ́dún yìí torí kó lè kẹ́dùkẹ́sà rẹ̀ ó lè fast abẹ́ẹ̀rí nǹkan seventeen years àti fẹ́ kọ́ parí mọ́ lọ́mọ kan tó parí ní age of sixteen years secondary school ó tún á rí admission torí pé jìrì ọ̀wọ́ eighteen wọ́n á bá admission yẹn pé dọdún méjì lẹ́yìn yẹn kọ́sẹ̀ wá wọlé ó ti kánjú kọjá táìmù ọmọ mi gẹ́gẹ́ ni àbí ọmọ ẹ̀gbọ́n èèyàn ọmọ àbúrò èèyàn ọmọ èèyàn kọ́ níbi àárọ̀sẹ̀ ayédè nìyẹn ṣùgbọ́n gba áhírà ẹgbẹ́ tí a ọlọ́run fọmọ yìí kí lọ́mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ dádì mi ní interest inú gbogbo eléyìí kò ní interest inú ẹ̀sìn tí ó mú sóríire àti ẹbọ kódà tọmọ rẹ bá sọ bẹ́ẹ̀ mọ́ ayé rẹ fail alikẹ́mọ̀ fail wọ́n wọlé ìtìyàrá ti dẹ̀kì kọ́tù ìnàmà tẹ̀kùnù fíhà ẹ máa gbé àwọn exam síwájú wọn ní wíníwíní tẹ́rí ọmọ yìí good nípa tírọ̀ ọlọ́run kọ́ a lọ kẹ́kọ̀ọ́ mi lẹ́yìn ìgbà yẹn mo ti sọ fún yín bí táwọn ìlọ́dún nọ́mbà ọ̀rẹ́ mi kan bẹ fọ́sàn rẹ̀ àkọ́bí rẹ̀ ọfẹ́ kọmọ yẹn ó try gbogbo àsùkù tó dánlẹ̀ yìí gbà yẹn ọmọ ọlọ́tún ni ó tún mú lọ títí ó mú lọ baptist ó ní kọ́ ń ọmọ bọ́yá ọdún mẹ́wàá ń bẹ́ mẹ́kò lè akẹ́kọ̀ọ́ ẹ̀bùkọ̀ bá ọdún iná ti ẹ̀dá tó bá fógún ọdún wa tó bá ń pè ní torí pé ta wà lánàá ní ẹni ti bá Kùránì nígbà tá ọmọ bá parí Kùránì ọ wá skul wọn lọ ìgbà tẹ́ tọ́jú rẹ̀ fún náà wá fi ìwé ta lọ bẹ́ẹ̀ ni bọ́lọ́run bá ṣe máa man kana yuridu al-artha al-akhira nazid lahu fi arthi wa man kana yuridu artha dunya nu'tihi minha ọlọ́run lẹ́ni tó bá gbójúmọ́ àlè kìá máa fàáyé sí ẹnì fún sùmẹ́nì fún sùmẹ́nì kan ò ní gbájúmọ́ ayé àyífà àlè kìá máa sí ẹnì fáyé kò possible lẹ́yìn ìgbà téèyàn bá ra gàárì ìkẹkan ni wọ́n bùn yàn lọ́wọ́ kan sí wọn ò ní fi ìkẹkan sí ẹni ọwọ́ kan